ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún ọlọ́wọ́n bá wa àtọ̀rọ̀ ẹ̀kẹ́ àti ìgbìn fún aṣọ́jú wa nígbà Muhammad sallallahu alaihi wa sallam tafsir surat al-Kawthar ona ni surat tí a máa gbéyàwó ní ẹ̀rẹ̀ أعوذ بالله من الشيطان إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر سورة الكوثر هو الوعمى مفسرون أو هو بل في سورة مكية sọ̀rọ̀ tí ó sọ kalẹ̀ ṣáájú kí adágúwa Muhammad sallallahu alaihi wa sallam àti àwọn mùsùlùmí ó tó ṣe níjìrá lọ sí ìlú Madina wọn ní ìkànnú iná ní suratul Kawthar àwọn nínú wọn ní suratul Madaniyya látara àwọn ètò kó sínú ìyẹn ní wípé ìkànnú àwọn sura tí ó sọ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe níjìrá lọ sí ìlú Madina nínú súnra yìí ọlọ́run bá ní kí ọlọ́run bá ní buwa Muhammad sọ̀rọ̀ sallallahu alaihi wa sallam ọlọ́run ní iná àtọ́ iná kàlíkàwọ́sà ọlọ́run ní àwọn aláfún ìrẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ní alikawusa kí nìkan tí wọ́n gbà lérò pẹ̀lú alikawusa àwọn afa sọ yìí pé lára ìtumọ̀ alkausar òun náà ni alkhairul kathir oore tí ó pọ̀ wọ́n ní ìkanú àwọn ìtumọ̀ alkausar nìyẹn yẹn ni wípé àtọ́ iná kalkhairul kathir afún ìrẹ muhammad sallallahu alayhi wa sallam afún ẹ ní oore tó pọ̀ láyé ń bí afún ẹ lóore tó pọ̀ kó dájọ́ ọjọ́ àlùkìyàmà ẹ̀rí ọlọ́run fún alábùwà muhammad ní orin tó pọ̀ sallallahu alaihi wa sallam ìgbẹ́ ọlọ́run ṣe ní òjíṣẹ́ rẹ̀ tó ṣàlẹ́ṣà lára orí ọlọ́run ni ìgbẹ́ ọlọ́run ṣe àdájú ní ààyò rẹ̀ ààyò ọlọ́run lára orí ọlọ́run ni ọlọ́run ṣe ànábì ibrahim alayhi salatu wa salam ní ààyò rẹ̀. واتخذ الله إبراهيم خليلا ọlọ́run sọ bẹ́ẹ̀ náà lọ́kọ̀ àn ìpè òun ọlọ́run mú Ibrahim alayhi salatu wa salam gẹ́gẹ́ bí ayò bẹ́ẹ̀ ni alábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run mú òun náà gẹ́gẹ́ bí ayò rẹ̀ ló fi jẹ́ pé alábì ní sallallahu alayhi wa sallam tó bá jẹ́ wípé ó rọrùn fún òun kóun mú kàdí kóun mú àyò kan lára àwọn sọ̀hábà ni ẹ̀rí òun ò bá mú Abubakar Siddiq radiyallahu anhu gẹ́gẹ́ bí khalil ṣùgbọ́n òun ti di àyò fún ọlọ́run subhanahu wa ta'ala so ọlọ́run ọba ìṣẹ́ra ṣáá lẹ́ṣà gẹ́gẹ́ bí àyò rẹ̀ bákan náà anábíwá muhammad sallallahu alayhi wa sallam ń bẹ lára àwọn olùlàázmi nínú rúdùn ó wà lára àwọn òjíṣẹ́ tó jẹ́ wípé wọ́n wà full of determination tọ́lọ́wọ́n ọba àdìjọ́lá dáró yìí wọn lọ́tọ̀ náà Qur'an anábì náà ń bẹ lára wọn sallallahu alayhi wa sallam bákan tó bá wọ hadith Jabir bin Abdullah al-Ansari radiyallahu anhu gẹ́gẹ́ bí ó ṣe ń bẹ nínú sọ̀híhù Bukhari àti sọ̀híhù Muslim. Ànábì ní sallallahu alaihi wa sallam òǹfí tú khamsan ọlọ́run fún mi ní nǹkan márùn-ún kan. Lam yu'tahunna ahadun min al-anbiya'i qabli. Wọ́n fún ẹnìkan kan nú àwọn ànábì tó ti ṣáájú mi. Àwọn nǹkan márùn ọlọ́run fún mi. Orí láti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. Kí ni àkọ́kọ́? Ó ní nù bẹ̀rù màsírọ̀tà ṣáàrì ọlọ́run fún mi ní ó gbé ìbẹ̀rù mi ó gbé sí ẹ̀mí àwọn ọ̀tá ní òdiwọ̀n ọjọ́ ní oṣù kan tá bá gbọ́ pé ànábì ń bọ̀ sallallahu alaihi wasallam ẹ̀rù ó sì ti máa bà wọ́n kalẹ̀ odidi oṣù kan ni wọ́n fi máa bẹ̀rù kalẹ̀ pé ànábì ń bọ̀ sallallahu alaihi wasallam ọlọ́run fi ìbẹ̀rù rẹ̀ ó fi wọn lẹ́mìí gẹ́gẹ́ bí jẹ́ pé pẹ̀lú pé wọ́n láwọn ní nǹkan ọjà pẹ̀lú pé wọ́n pọ̀ ló ń kà ní àwọn gbèbèrè àwọn ẹlẹ́bọ síbẹ̀síbẹ̀ wọ́n máa fẹ́ kojú Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn mùsùlùmí wọ́n sì máa gbọ̀n jimijimi wọn mọbi tó lè gbàyọ táwọn ọlọ́run ní Ànábì ní sallallahu alayhi wa sallam oore kan nìyẹn tọ́lọ́run fún mi tí òfin kankan náà àwọn Ànábì rẹ̀. وجعلت لي الأرض مسجدا وطهورا orí ọlọ́ kejì òní tí ọlọ́wọ́n bá yọ ọmọ láti ṣe gbogbo ilẹ̀ gẹ́gẹ́ bí masjid ibùkírun wàtọ̀húrọ̀ àti ẹni tí mo lè fi ṣe ìmọ́ra tí àwọn ọmọ mi ò fi ṣe ìmọ́ra tó ìyẹn túmọ̀ sí wípé ẹni wu ẹ̀ tí mùsùlùmí bá dé tó bá dé kó wọn ti ẹ̀rọ mi àyè yẹn náà dúró jẹ́ bí tọ̀húr ó lè fọwọ́ lulẹ̀ tó lè ṣe tàyámù láàyè yẹn ẹni wí ẹ̀ tó bá wà ó wà lójú ni ó wà lórí ọjà ni ó wà lójú títì ni lópin ìgbà tí ò bá ń ṣe wípé ó rí ẹ̀rí ẹ̀gbin kánlẹ̀ lẹ̀ sí ẹ̀gbin ilé àbọ̀mọ̀ kan pọ̀ síbẹ̀ ń ṣojú ẹ̀ ṣùgbọ́n kan kọjá lọ rí pé á ah, ní kì í ṣe wù jẹ́ kì í ṣe tàyámù ẹ̀rí dúró ilẹ̀ liyal ardu masjidan wa tahura ọlọ́run yìí ṣe gbogbo ilẹ̀ fún wa gẹ́gẹ́ bíi masjid àkàlẹ̀ dúró síbẹ̀ kàdé kí ni ká fírun wa a lè fi ṣe tàyámù ṣe bẹ́ẹ̀ fún anábì wa muhammad sallallahu alaihi wa sallam ó ní fa ayé ma rajulin min ummati ó ní èyí tí inú àwọn umma mi àdọ̀rọ̀kátó sọ̀la fírun bá ba ní ẹni wúyẹ̀ fàlẹ́ sọ́ọ̀lì ó fírun rẹ̀ níbi tó wà yẹn náà ẹ̀rí ìkànnú àwọn orin tọ́lọ́wọ́n bá àríkí láti ṣe fún anábíwá Muhammad sallallahu alaihi wa sallam yóò ṣe fún ẹlòmíì ni bákan náà ó ní wà òtí tu ṣàfáà ó ní ọlọ́run fún mi ní ṣàfáà àti sọ pa ṣàfáà fún wa ẹ̀rí ṣàfáà ṣàfáà tó lè ń gbọ́n ṣàfáà ńláńlá tí anábíwá ṣe ìṣẹ̀pẹ̀ fún al'umma yìí fún gbogbo àwọn èèyàn ìṣe ọlọ́run bá dé sọ́lá dákun bẹ̀rẹ̀ sí ní dájọ́ lẹ́yìn ìgbà tí gbogbo àwọn èèyàn bá ti tọ́ àwọn ànábì àwọn òjíṣẹ́ lọ lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n mọ rìfá síra wọn rìfá síra wọn títí tí wọ́n fi rìfá wọn sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ni yóò wá lọ síwájú ọlọ́run yóò ṣe tìjú yóò wá bí ọlọ́run yóò yin ọlọ́run ọlọ́run á ní rẹ Muhammad sallallahu alayhi wa sallam déédéé á ẹ̀rí oore kan ní inú àwọn oyè àlùkìyàmà tọ́lọ̀ fi ṣe ànábìwá Muhammad ẹ̀ṣà sallallahu alaihi wa sallam ó ní wàhùn ìlà sílẹ̀ àlùmọ̀gọ́ọ̀nì bákan náà àwọn ọ̀rọ̀ ogun fún àwọn àwọn òbí sí àwọn ànábì tó ti lọ tó máa lọ sójú ogun tó máa dé ẹ̀yìn gbogbo àwọn nǹkan ogun tó máa kó dé nínú àwọn ọ̀rọ̀ ogun wọn ò dájọ́ sáàrin wọn ni alábìyẹn ò bẹ ọlọ́run iná ò ṣẹ́ yọ yóò lè jó gbogbo kìíní yẹn nínú kí n ṣe pé wọ́n ń pin láàrin ara wọn ṣùgbọ́n lásìkò anábì Muhammad sallallahu alayhi wa sallam òfin yẹn yí padà àwọn ọ̀rọ̀ ogun tó máa kó dé ẹ̀rí anábì ó pin láàrin àwọn mùsùlùmí sallallahu alayhi wa sallam eléyìí ó ní ọlọ́run ọba àdìgbẹ́ láṣẹ lẹ́tọ̀ọ́ fún mi bákan náà ó ní wàkánà nàbí yìí yóò bá a sọ ìlà kọ́ inú orí tọ́lọ́ ń ṣe fún òun ni wípé tá a bá wo àwọn òṣìṣẹ́ tí wọ́n ti lọ ọlọ́run rán wọn sí àwọn èèyàn wọn nìkan àwọn bàánú Isra'il ọlọ́run rán Mùsá sí àwọn bàánú Isra'il ọlọ́run rán Ìsá sí ọlọ́run rán wọn sáwọn èèyàn wọn nìkan ó ní wàgbọ́ ìsù ìlà náà ti pàmàtà ṣùgbọ́n ọlọ́run rán òun Muhammad sallallahu alaihi wa sallam sí gbogbo àwọn èèyàn sí gbogbo àwọn èèyàn eléyìí nínú àwọn tọ́lọ̀ ti ṣàlẹ̀ ṣàlẹ̀ fáwọn nǹkan márààrún yìí orí ní tọ́lọ̀ ń ṣe fún adágbéwà Muhammad sallallahu alaihi wa sallam so ọlọ́run ní inna a'tainaka al-kawthar àwa ẹ ní orí tó pọ̀ ẹ̀rí orí tó pọ̀ orí káyé òun làwọn yìí káà ń yẹn orí àlùfíà máa ń bẹ maqaman mahmuda àtà an yab'athaka rabbuka maqaman mahmuda orí alikiyama kan nìyẹn tó dúró di anabiwa muhammad sallallahu alayhi wa sallam. bákan náà lára ìtumọ̀ alihausa òun náà ní odò tí ń bẹ ní ọgbà jẹ́nà lára ìtumọ̀ rẹ̀ nìyẹn ìjọlọ́wọ́ ọba alikiyọlá ó ṣe odò kan nínú ọgbà àlìjáná fún alẹ́bí muhammad sallallahu alayhi wa sallam látara odò yẹn òun náà ní omi tí a mọ̀ sí alhaud ní gbangba alkiyama alhaud nínú táǹkì ńláńlá kan náà ni omi yẹn wà nínú ọgbà nínú ní gbangba alkiyama omi yìí àwọn èèyàn nígbà tí wọ́n bá ti dààmú lọ́jọ́ alkiyama tí wọ́n retí kí Allah subhanahu wa ta'ala bẹ̀rẹ̀ sí ní dájọ́ ọlọ́wọ́n bá alkiyama láwọn sí ní dájọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn ó dààmú wọn ó lọ wọn ó bọ̀ tó bá yẹ àwọn gbẹ ó bẹ̀rẹ̀ sí ní máa gbé àwọn èèyàn wọn wá wá omi káàkiri torí pé wọn mú ẹbí wọn máa gbóná Allah wọn máa wá wá omi kiri wọn padà wá kan odò yẹn wọn pè ní alhaud tó bá débẹ̀ àwọn èèyàn ó sáré láti lọ bẹ̀rẹ̀ sí ní máa mú ní bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n rí omi yẹn mú àwọn gbèsè rí ò ní láǹfààní àti débẹ̀ wọ́n ti ẹ̀ ní rí wọ́n ti ní rìn débẹ̀ ìdílé tó wọ́n fi wá rí omi yẹn àwọn mùsùlùmí náà ni wọ́n rí ìbẹ̀rìn débẹ̀ tí wọ́n rí omi yẹn àwọn mùsùlùmí kan má débẹ̀ náà kì í ṣe gbogbo wọn náà ni wọ́n láǹfààní àti mú nínú ẹ̀ lẹ́yìn àwọn tí wọ́n tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wa sallam gbogbo àwọn tó má tẹ̀lé ìlànà rẹ̀ ẹ̀rí tó fi ilẹ̀ náà ni wọ́n láǹfààní àti mú nínú ẹ̀ tó máa ń pariwo súnà súnà ẹni tó máa pariwo súnà súnà kí ni ó jọjọ́ àlùkí àmọ́tẹ́lẹ̀ ní ètò mọ pàtàkì nǹkan tó fún ilé ayé wàláhì anábì yóò rí wọn sallallahu alaihi wasallam àwọn màláíkà wọn máa lé wọn dànù ìwọ ò lè mú mi ń bí ìwọ ò lè mú mi ó gbẹ́rẹ́ ní ilé òun fẹ́ àwọn aláìka ọmọ sọ fún yìí pé ìrẹ Muhammad sallallahu alaihi wa sallam innaka lam tadri ma ahdathu ba'daka àwọn ènìyàn ẹni tí wọ́n dálẹ̀ lẹ́yìn rẹ̀ nígbà tó lọ tán ò mọ́ wọ́n pè lẹ́sìn fáwọn èèyàn wọ́n pèrè àwọn láàfà ṣùgbọ́n nǹkan dálẹ̀ nínú ẹ̀sìn yẹn ó mọ nǹkan dálẹ̀ oríṣiríṣi àdá dálẹ̀ ni wọ́n mọ̀ sọ yìí pé súnà kí ni ẹgbẹ́ súnmọ́ sẹ́gbẹ́ tán àti káwọn ti pa ó sápò ẹ̀rí lórúkọ pé kán pawó sápò wọ́n gbé oríṣiríṣi sínú ẹ̀sìn èyí tó jẹ́ ojúlówó ẹ̀sìn àwọn èèyàn mọ́ọ́mọ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n dìnnà ìwọ̀n láti súnmọ́ alhawul gbèdé pé wọ́n fi wáyé onímọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam àwọn sábẹ́ bèrè lọ́wọ́ rẹ̀ abubakar ibn sa'id radiyallahu anhu ya rasulallah malhawul ma aniyat kí ni àwọn nǹkan tí ń bẹ nínú alhaus nínú àwọn utensils nínú àwọn ife nínú àwọn kọ́ọ̀pù anabi ni wàlẹ́bí nafsu muhammadin biyadihi ó ní mo fi ẹ̀mí anabi ẹ̀mí ẹni tí ẹni tí ẹ̀mí anabi ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó lóun ti búra sallallahu alayhi wa sallam la'aniyatuhu akthar min adami duni sama ó ní àwọn kọ́ọ̀pù tí ń bẹ nínú alhaus yẹn ibi tó pọ̀ dé ó ní ó pọ̀ ó pọ̀ ju àwọn ìràwọ̀ tí ń bẹ ní sánmà lọ àwọn ìràwọ̀ tí ń bẹ ní sánmà ṣáàmù nkárẹ̀ áàmù nkárẹ̀ ó ní àwọn cup tí ń bẹ nínú alhaul ibi tó pọ̀ dé ó pọ̀ ju àwọn ìràwọ̀ tí ń bẹ ní sánmà lọ ọ̀rọ̀ wípé mi ì rí mi ì rí kọ́pù tí màá ti mú mi kọ́kọ́ ẹ̀rí ó ní kódà àwọn kọ́pù yìí wọ́n ṣe wọ́n látara góòlù yìí golden cups ni kìí ṣe coated gold raw gold bọ́lá ń ṣe da sínú omi yẹn nìyẹn ó ní omi yẹn funfun ju wàrà lọ ó dẹ̀ dùn lẹ́nu ju oyin lọ subhanallah ó ní mọ̀ ìṣẹ́lì bàmí ha ẹni tó bá mú ń bẹ̀ làmúyàgbà á fìràn máa rí ẹni kò ní ohun gbé òní gbẹ́mọ́ láyé ohun gbé òní gbẹ́mọ́ àrùdùhù ní sùkú nìyí ó ní fífẹ̀ rẹ̀ ó dà gẹ́gẹ́ bí gígùn rẹ̀ náà ni ìyẹn ni pé length àti width bákan kan náà ni ẹ̀rí ma bayna amman ila ayla ma'uhu ashaddu bayadan min al-laban wa ahla min al-asal omi yìí wá ní ìbúlò tí ń wá bí lọ nìyẹn wọ́n ní omi yẹn ń wá láti inú ọgbà àlùjànnà náà páìpù méjì ló kọ́ òní alikawusa ti ń bẹnu ọba alìjáná ló pọ̀ lẹ́sì ẹ̀ wá sí gbangba alìkìyàmà sòwòmí pé omi yẹn àlẹ́dùn Muhammad náà lè ní sallallahu alaihi wasallam sòwò àwọn afáàní lára ìtumọ̀ alikawusa rẹ̀ ọlọ́run wa ní fasọ́ọ̀lì lè rọ bíkà ẹ ní oore tó pọ̀ oore tó pọ̀ tá a fún ẹ torí náà máa ṣe kí ni o máa kírun fún Allah kírun fọlọ́ ẹ̀dọ́ máa ń ṣe orí fún tí ò kírun ó yẹ aláìmọ̀rẹ́ fọlọ́ aláìmọ̀rẹ́ ni gbogbo ìtọ́wọ́ tọ́lọ́ ṣe fún wa oore lórí ń jẹ́ kò sẹ́ni tọ́lọ́ wọn bá àlejò láwọ̀ ìṣòro fún kò wá máa sin ọlọ́run kò máa sin ìbáàdà aláìmọ̀rẹ́ irú ẹni bẹ́ẹ̀ ìyẹn ló ń pè ní kókó ní ìmọ̀ ẹ̀rí ó ṣe aláìmọ̀rí sí ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ìpè láti òkun ẹlòmíì ìdẹ̀ra àlàáfíà ni orí ni ó gbọ́dọ̀ sìn ọlọ́run tóbi dúró fún Allah subhanahu wa ta'ala ọlọ́ni fasọ́lì lè rabbika wà ní ha kírun fún Allah wà ní ha bákan náà kó sì du ẹran kó pa ẹran fún tani fún Allah subhanahu wa ta'ala anahab ní ibàyí wọ́n máa ń sábà ń lò fún rànkúnmí náhàrọ̀ wọ́n máa ń lò fún kíni rànkúnmí bíi pípa àbí ibi tí wọ́n ṣe máa ń pa rànkúnmí yàtọ̀ sí bí wọ́n ṣe ń pa àwọn ẹran yòókù àwọn ẹran yòókù àti wọn á lo zábàkù fún wọn zábàkà bíi bákọ́rọ̀ bíi àtàwọn yòókù bẹ́ẹ̀ yẹn á lo zábàkà fún wọn zábàkù ṣùgbọ́n làǹkan ní náhàrù náà máa ń lò fún ọlọ́run ti lè wá ní har ọ̀tọ́ dìbò rọ́bíkà wá ní har tó ló jẹ́ pé wọ́n sọ yìí pé anábìwá Muhammad sọ̀rọ̀ sálá ní hajj kan nígbà tí ó bọ́ sí àyè ibi tí wọ́n ti pa ẹran ó dúdú fún ara ẹ̀ àwọn ẹran tó pa ó tó bíi sixty something tó fi ọwọ́ ara rẹ̀ pa ní ẹ̀kan náà tó ń pa wọ́n lẹ́yọ̀kọ̀kan lẹ́yọ̀kọ̀kan lẹ́yọ̀kọ̀kan ṣáájú kí Ali radiyallahu anhu kó tó wá àti tẹ̀. sòfàfọ́nì lè rọ́bì tàwọn ẹ̀ka abákọ́lá ń ní àsìkò iléyà kàmọ́ sí àgbà fún ọlọ́ rẹ̀ láti fi sin ọlọ́run láti fi dúpẹ́ sin ọlọ́run lórí tó ṣe fún wa ìyẹn gbọ́dọ̀ mọ̀ dúpẹ́ ní gbogbo ìgbà tó bá ṣe ń tẹnu dúpẹ́ kó mọ̀ fi ara dúpẹ́ kó máa fi ìjọ eríkèéríkèé ara rẹ̀ kó máa fi dúpẹ́ fún àlá torí pé oore tọ́lọ̀ ti fún wa pọ̀ wà lọ́wọ́ ọlọ́run ìnìyà ṣáàní aká huwa àgbà àwọn tí wọ́n ń bínú sí ẹ ṣáàní aká àwọn tó ń bínú sí ẹ tó ń fi ẹ sí ẹyẹ tó ń sọ̀rọ̀ ẹ láì dá huwa àgbà àwọn lẹ́ni òkò àwọn ni wọ́n lù ú àwọn olórin pàṣẹ àwọn kìí rí mọ́kà ìgbà tí kọ́ńtìn ọmọ anabi muhammad sọ̀rọ̀ sọ́nà tó jáde láyé ó bá anabi mi jẹ àwọn ènìyàn wọn fi ṣe yẹ̀yẹ́ àwọn àbú wọn sọ̀rọ̀ oríṣiríṣi ipe ṣé ẹ̀rọ sọ fún anabi ọlọ́run ni ẹ̀rọ sọ fún òjijì ọlọ́run ni ọlọ́run yẹn dẹ̀ ń pa ọmọ rẹ̀ òun náà dẹ̀ gbà yìí pé ọlọ́run yẹn ló ń pa ọmọ òun ó dẹ̀ ti ń sìn tí wọ́n ń sọ̀rọ̀ sí wọ́n sọ oríṣiríṣi ọlọ́run ní inna shani'aka huwal abtar wọ́n ń pè ní lùzà ọlọ́run ni àwọn tó ń bínú sí ẹ tí wọ́n ń sọ oríṣiríṣi àwọn gangan lẹ́ni òkò ló ń jẹ́ pé mùsùlùmí òde ń wú ọ̀rọ̀ àwọn èèyàn ṣé ń dánwà sọ sí mi torí ẹnu kì í ṣe ẹ̀sìn mọ́ rárá má ṣe fún tiẹ̀ lọ yé kẹ́ni tí ó sọ̀rọ̀ òun ló lẹ́nu ẹ̀ kó máa ti sọ ní tí ó bá sọ níbi tó bá ti ń sọ kò gbọ́dọ̀ kọjú wa láti sin ọlọ́run bó ṣe ẹ̀ka sin ọlọ́run kò gbọ́dọ̀ kọjú wa láti sin ọlọ́run eléyìí ọlọ́run ọba àdìsí ọlá ó fi ṣe wáàsí fún alẹ́gbọ̀n Muhammad sallallahu alayhi wa sallam láti má jẹ́ kí nǹkan kan kó kọjú rẹ̀ láti sin Allah láti fi ẹ̀mí ìmoore hàn nítorí ọlọ́wọ́n bá àdìsẹ́ láti ṣe orí tó pọ̀ fún orí tó náà ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa náà kọ́lọ́ mọ́jọ́ bàjẹ́ kọ́lọ́ bá àdìsẹ́ láti fún wa ní ẹ̀sán tó dà láyé kàlùkìyàmà ó jẹ́ àwọn nǹkan yẹn gẹ́gẹ́ bí orí àti lè dúpẹ́ fún bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Àdẹ́gbẹ̀wá Muhammad sallallahu ومصيرك اللهم أعيني على ذكرك وشكرك وحسن عبادتك ọlọ́run dákun fún mi lọ́wọ́ láti lè máa rántí ẹ̀ fún mi lọ́wọ́ láti lè máa dúpẹ́ fún ẹ dáadáa ràn mí lọ́wọ́ láti lè máa ríjọ fún rẹ̀ ṣe bó ṣe tó àti bó ṣe yẹ eléyìí náà àwọn náà máa fi sínú àdúrà wa wípé Allahumma a'inni ala dhikrik wa shukrik wa husni ibadatik inshallah àdúrà tó lè أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته